bọ́ sílẹ̀ bọ́ sílẹ̀ bọ́ sílẹ̀ bọ́ sílẹ̀ means alight bọ́ sílẹ̀ means alight mo fẹ́ bọ́ sílẹ̀ níbí mo fẹ́ bọ́ sílẹ̀ níbí